أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين الحمد لله المنزه المنزه من كل عيوب والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة adúpẹ́ fún ọlọ́run ọba ọ ọba tó jẹ́ pé kò sí àbà wọn lára rẹ̀ ọba yìí lọ́ba tí ó má kanga níbi gbogbo láìfí ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kọba nàbùwà Muhammad àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹjá lọ lè mà wípé èyí tí ń jó dodo nínú ọ̀rọ̀ òun náà ní alukur'an al-karim sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam olólórí jù nínú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn bá ti tẹ̀lé ọ̀nà kur'an tí ó sì mú sunna lọ́kùnkúndùn ni wọ́n ń pè lẹ́sìn èyí tó borí jù nínú táwọn fi ń súnmọ́ lọ́wọ́ ọba ẹ̀rí fún nínú alukur'an àti sunna gbogbo tí wọ́n bá ti wá dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn tí ó wá sí àkọọ́lẹ̀ rẹ̀ nínú súra kankan nínú alukur'an àti ní gbogbo àwọn àhàdíìsì sahiha látọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam òní wọ́n pè ní àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ ní anábì lánà kọlọmọsọ ní kọ̀ọ̀kan wánu kọlọmọsọ wọlé àánú rẹ̀ mú kọmọsọ lérí alkitabu wa sunna ọlọ́run bá kọ́ wá gba lẹ́sìn fún wa kọ́ wá ṣe ní oríire fún wọn nílé ayé àtijọ́ alkiyama <clears throat> mo kí gbogbo àwọn àfàgbàgbà tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ ọbẹ̀ lérí àwọn àfáwà tí ọlọ́run fi di láǹbẹ́mú lábala ìmọ̀ pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba ọ ọlọ́run ọba kọ́mọ́sà wọlé agbára rẹ̀ kí kọ́lọ́mọ́sà bá sàlékún dáadáa fún gbogbo yín wọlé agbára ọlọ́run ọba ọ وبدلني الشيخ عبد الغفار الألوي عبده الله تعالى والشيخ عبد العزيز عبده الله تعالى أتبقى هو الفيسن أفي ياسكوين أفي دكالة دولة وباوة tí ọlọ́run bá tún ní ká tún pàdé ní ọdún ní èyí tí ó dá wa lójú òun náà ni pé àwọn tó súnmọ́ ọlọ́run bá jù wá lọ tí wọ́n sì dá jù wá lọ níwà lẹ́sìn ọlọ́run ti pè ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ àní máa lè sọ pé báyá nítorí táwà dáa ní ọlọ́run bá fífi wálẹ̀ àwọn tó dáa jù wá lọ ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ ọlọ́run kan fà wálẹ̀ nítorí kálíbà tẹ̀síwájú nínú àwọn ẹ̀sìn wa kásìlébà túbá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa nítorí pé ibi tí àwọn táwé yìí lọ gbogbo náà padà lọ bí níta àwọn ń bẹ lọ ní pé kọ́lọ́mọ́sà fún alẹ́mí gógùn àtàlẹ́ àfẹ́ ara àtàlẹ́kùn imán àti arísìkí àti àlàáfíà tẹ̀mí ọ̀làgbára ọlọ́run mo kí gbogbo wa ní àpapọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ètò wọn ni kí agbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí láàrin àsìkò díẹ̀ tí a ní òun náà ni àtọ̀hárà àtọ̀hárà ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ìmára lóde Yorùbá bọ̀tẹ̀ ìtumọ̀ yẹn kò mú tó èyí tó mú dáadáa ní ìmọ́tótó ìmọ́tótó méjì ló wà wà ní Islam at-taharatul qalbiyya wat ìmọ́tótó ẹ̀mí àti ìmọ́tótó ara àtàwọn agbègbè wa àti asọ́táwọ̀ àwọn ìmọ́tótó èyí tí a ní rí lára àyàn àní rí ibi tó wà àní rí àmọ́ a máa rí àwọn ìṣesí onítọ̀hún tí ó jẹ́ àmà pé ẹ̀mí rẹ̀ ṣe kíní ẹ̀mí rẹ̀ ní ìmọ́tótó àwọn ìmọ́tótó kan a máa rí àwọn náà ni èyí tó jẹ́ pé yóò ní bá ṣe pẹ̀lú ara wa àti aṣọ wa àti ibi tí a dúró àbáyé tá a wà méjèèjì yìí àwọn àlùfáà ní ọ̀ranyàn ni fún wa ẹ̀rí àtọ̀hárátù alqalbiyya yìí kí ẹ̀mí wa kó ní ìmọ́tótó kẹ́mi wọ́n mọ́ mina dunubi wal ma'asi kú níbi àwọn ẹ̀ṣẹ̀ àti àwọn àìṣedéédé wájú ọlọ́run ọlọ́run pè ní ìmára kọ́dọ̀ tí ni ọlọ́run pè ní najis ó pè lẹ́gbìn qala Allahu ta'ala ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ya ayyuhallazina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal mushrikuna najis ọlọ́run níṣẹ́ ara àwọn abọ́gibọ̀ pẹ̀ ọlọ́run ní ìdọ̀tí ni wọ́n àtẹ̀lẹ́ ni tí yọ wẹ̀ fónífóní tí ó ti wọṣọ white àtẹ̀lẹ́ lómi tí ada ti mú mọ́tò jeep white wọ́n ní oṣù wa òun ni eléré aláwọ̀ n'igbogbo gbogbo kẹ̀rọ tọ́ adégbé ọlọ́run sì lọ́dọ̀tí adégbé níbo lọ́run rí fa sí ẹ̀jẹ̀ oye ọkàn rẹ dọ̀tí oye mulawwas bishirik odunob olmaasi ẹ̀mí rẹ ọdọ̀tí látara pé kò mọ ọlọ́run ọba tó dáa àtàwùbá suratu tàwùbá aya twenty eight ní aya yìí wa ọlọ́run tún sọnù aya mi oni ulahika alladhina lam yuridillahu an yutahhira qulubahum ọlọ́run bá ní ṣe rí àwọn tí ẹ̀mí wọn dọ̀tí yẹn ọlọ́run ọba ò fẹ́ fẹ̀mí wọn mọ́ ni ọlọ́run ò gbà ọlọ́wọ́n ọba o kò ṣetán láti fọ̀ wọ́n lẹ́mìí mọ́ ó jẹ́ àmọ̀ pé ẹ̀mí máa ń dọ̀tí sọ́tò lè má ida aya forty one wọ́n ní inú àwọn àdúrà anabi sallallahu alayhi wa sallam tá anabi máa ń ṣe anabi ani allahumma tahhirini mina dhunubi wa khataya ọlọ́wọ́n mọ́sá fọ̀ mí mọ́ kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ àtàwọn àṣìṣe kàmá yunaqqa thawbul tá a fọ tí ó wà padà wá funfun tí ó mọ́ kúrò níbi àwọn ìdọ̀tí ànábì ó béèrè mímọ́ ẹ̀mí ó wá fi ṣàpèjúwe mímọ́ aṣọ gbogbo tá a kọ́ kalẹ̀ yìí ó jẹ́ àmọ̀ pé ọ̀nà méjì láti mójútó ìmọ́tótó ìmọ́tótó tèmi yẹ òun wá lágbára jù nítorí òun gangan la fi ń jẹ́yàn ẹ̀mí òun ní darí ara ẹ̀yọ́ màyà nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì àtọ̀hárọ̀tò ṣẹ̀ṣíyà òun gan la fẹ́ mójútó lẹ́nu pẹ̀lú ìyọ̀ǹda tó lọ́wọ́ bá kọ́lọ́ mọ́ṣẹ́ àti àmà bẹ̀ lọ́la kọ́lọ́ fún alásìkò lù àtọ̀hárọ̀tò kọ̀lẹ́bíyà la mójútó lọ́la àlẹ́ṣẹ̀ṣíyà ẹ̀rí àwọn ìmọ́tótó ti ara birocation tó jẹ́ pé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ń pè asákèsì ẹ̀ ní gbogbo ọlọ́run sọ fún ismail àti ibrahim aleyhima salatu wasalam ọlọ́run bá ní antahira baitiya lit-taifin ẹ bá mi fọ ilé mi mọ́ o fún àwọn tí wọ́n máa tàwa fún bẹ́ẹ̀ wal aakifin àtàwọn tí wọ́n máa ṣe itikaf wa ruka'i sujud àtàwọn tí wọ́n máa rùkú àtàwọn tí wọ́n máa fẹ́rí kalẹ̀ suratul baqara aya one twenty five ìbẹ̀lẹ̀ ọlọ́run bá ti ń làfẹ́ fọmọ ọlọ́run fẹ́ kílè wọn ọmọ nít gbogbo àwa tá a bá ní mọ́sálásí ká ṣe àkọlé kan ìmọ̀ tójú lé ọlọ́run ìmọ̀ jẹ́ kéèyàn ó délé rere láyé yìí sì máa mú yàn súnmọ́ ọlọ́run ọba àlá ká mú pé nìkan ni bàbá gbálẹ̀ ẹnìkan ni bàbá fọlẹ̀ ẹnìkan ló máa mọ́ọ̀bù wọn náà máa tó kan Allahu akbar wọn náà kan ronú pé ah èmi náà fẹ́ túnlẹ̀ ọlọ́run sí ẹlòmíràn tó máa pè àwọn yẹn pé àwọn onígbàlẹ̀ bíi ọyá má ẹ bọ́lẹ̀ kí ni wọ́n ṣe ṣe bí ṣe ìbáàdà tá a fi súnmọ́ lọ́wọ́ bá láti subhanahu wa ta'ala àfi táwọn yẹn nìkan tá à ń fún lọ́wọ́ tọ̀ á mọ̀ ara létí ká sì ràn lọ́wọ́ náà kò sí tó ṣe kíni kò sí tó burú mbẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi wa ń nípa ìmára tara yìí anabi ni la tuqbalu salatun níbi tó lágbára dé anabi lọ́la wọn bọ̀ ní síjú òrùn kan láti gbà kò ní gbàrún bi ghairi tahur láì ṣe pé àríyànjú ìmọ́tótó tó yẹ ká ṣe ká tó kẹun ọlọ́run tó sọnà àyà mi òní wọ́tíyà bákà ọ̀tọ̀ hìrì ọlọ́run bá ní aṣọ rẹ̀ di ọmọ kànga o ọlọ́run bá tún sọ nínú àyà mi fún wa pé aṣọ rẹ̀ jẹ́ kọ́ ọmọ kànga ìtumọ̀ ẹni pé ọlọ́run fẹ́ ká sọ wa kọ́ máa má gbogbo ẹni wá pé rẹ̀ mùsùlùmí tá sọ rẹ̀ ń dọ̀tí àbáṣà rẹ̀ rùn àbí kọ̀ọ̀kan sọ rẹ̀ lọ́kùnrin lóbìnrin ṣẹ́ ẹ̀ rí i pé ó ń ṣe ń tó wù ní ìtọ́wà náà ìbáàjẹ́ mẹ́ta ìbáàjẹ́ mẹ́rin náà ló bá ní ọlọ́run ló ní quality lọ́dún ẹnu ọba tó ní ìjọ máa ma mímá rẹ̀ ó wà nínú dáadáa ó sì wà nínú pé yẹn súnmọ́ ọlọ́run ọba wa anabiwa muhammad sallam anabi ni atọ́húrú ṣàtọ̀rọ̀ ìmán anabi ni ẹ̀rí ìmọ́tótó yẹn ìdajì imani, ẹni tí ọba ní ìmọ́tótó tọ́lọ́run ní ìmánì sẹ́mi pé àdísì ti pè rọ́ nígbà wọn ní ìmára gan ìdajì ìmánì ajẹ́ pé téèyàn bá mára dáadáa taari ìrísẹ́ dá ẹnu ẹ̀ mọ́sáká bẹ́ẹ̀ ni àtàbàtà sọ̀hábà kan ó ní ṣèṣe pé òun ṣègbéraga nínú àwọn sọ̀hábà sọ̀hábì ó ní ṣèṣe pé òun ṣègbéraga wà nábì òun máa ń tọ́jú bàtà òun tòun anábì ní inna Allaha jamilun yuhibbul jamal anábì lọ́lọ́wọ́n bá yan ọba rẹ̀ wà ní ó tó ń ṣe ó kí bàtà rẹ̀ ọmọ ọmọ kátó wá pé eyín rẹ̀ kátó wá pé ara rẹ̀ kátó wá pé ibi tí a ń gbà tọ́ àbí tá ń gbà yàgbé walhamdulillah tẹ́mùlá olùmíza ìparí àdéhùn yẹn anábì ní sẹ́rí kéèyàn kan ní alhamdulillah dọ́ba ti jí gbogbo ipò tó wù kọ́ wa tẹ́mi ọba ti bọ̀ kéèyàn ní alhamdulillah yóò wà nínú nǹkan tí wọ́n jù sínú sẹ́yìn tí sẹ́yìn ó fi tẹ̀sán wájú àlùkìyàwó tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àyè sábà ṣe alhamdulillah nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òde tọ́lọ́run ṣe àmọ́ àdúpẹ́ èyí tí ò tí ì sí ni làwọn àwọn sábà máa dá aláàmú sí pé wọ ọlọ́run dákun dákun dákun ẹ ọwọ́ sí báyìí agbàgbé yìí tó ti sè. at-taharatu min al-khubuth wa huwa an-najasatu al-hissiyya kal-bawl wal-gha'it wa dam al-hayd wa an-nifas wọ́n ní ẹ̀rí ìmọ́tótó kù níbi ìdọ̀tí ó wà nínú tẹ́sìn wa tó fi yàtọ̀ sẹ́sìn tó kù at-tahara jamalun islam ẹwà islam ni ká mọ́ra kó ń bi taba tọ̀ kátaba àwọn mùsùlùmí là máa ń ṣe gbogbo ẹlẹ́sìn yòókù ẹ̀ lè wádìí wọn ṣe lẹ́yìn náà wọ̀lọ́wọ́ káyàgbẹ́ kátaba ọ̀dàmẹ̀rẹ̀ haid kóbìnrin wa kọ́ parí haid menstruation kọ́wẹ̀ wọ̀nifas ẹ̀jẹ̀ bímọ kọ́wẹ̀ wọ̀jẹ̀nàbà ká ní ìbáṣepọ̀ láàrin ọkọ àti aya káṣekínní káwẹ̀ gbogbo àwọn eléyìí ìmárani ànàjàsáàtù wa taharatuha wọ́n ní ẹ̀rí àwọn ẹ̀gbin àti ibò láṣẹ mọ́ra kù rẹ̀ nítorí pé tàbá gbàgbé mo ti sọ síwájú tí wọ́n sọ fún wa pé la tuqbalu salatu min ghairi tahur ọlọ́run ní gbàrún lọ́wọ́ wa àfi kí a mọ̀ nípa ìmọ́tótó tá a fẹ́ sàlàyé ká mọ́ kangánú ẹ̀gbin nítorí pé ìrun gan la wá kí láyé lẹ́yìn ìmánì báyìí ìrun ló kù wá ṣe láyé gan ní ṣe ojúmọ́ ìrun ni ẹ̀mí àrùn láti ṣe lójúmọ́ ọlọ́run sì dáwà fún nǹkan kan torí ẹ̀sìn ló sì dáwà wọ́n wá ní akadu arikani islam ibada tawhid sọlá èyí tó ṣe pàtàkì jùlọ lẹ́yìn bàtà bá ti nígbàgbọ́ ìrún náà lákọ́kọ́ ìrún yìí wọ́n ní tá a bá wà ní màtótó kò ní ní tẹ̀wọ́gbà nínú àwọn ẹ̀gbin tó jẹ́ pé ìmọ̀ ń wá lọ́dọ̀ wa àti àbáyọ bóò láti ṣe ìmọ́tótó ẹ̀ nínú ẹ̀ ní al-gha'it ní kéyàn ó yàgbẹ́ anábíwá muhammad sallam anábí ní ìdáwọ́tọ̀ ahadukum bi ali al-adha tẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ bá fi bàtà yín kò gbé fa inna turaba lahu tuhur ẹ fi gbolẹ̀ ẹ fi gbolẹ̀ tẹ́ bá ti fi gbolẹ̀ ẹ tuntun wò tẹ́ bá ti wò tí ò sí gbẹ̀mbẹ̀ mọ́ yẹpẹ̀ yẹn òun lọ́lọ́run fi ṣe mara rẹ̀ ó ti mọ́nà ẹ rí i pé wọ́n jẹ́ ó yẹ pé nígbà bàtà bá yígbẹ tí wọn ní kí kánọ̀nù tọ́ba tí ìgbẹ́ bá wà wá ń di wa sẹ́mọ̀ pé ọ̀ràn yẹn lẹ́yìn òun tún lágbára ju bàtà lọ albaul lẹ́yìn náà òun náà ní ìtọ̀ anamisa sallam kọ́ọ̀lá lẹ́ àrọ̀bí lárúbáwá oko kan ọkàn jáwá ó sì wọ mọ́sáàsì bó sì wọ mọ́sáàsì fàkọ́ọ̀mà ilayhi ba'dul qawm bala fil masjid fàkọ́ọ̀mà ilayhi ba'dul qawm lọ́ba bẹ̀rẹ̀ sí tọ̀sí mọ́sáàsì wa qala sallam làwọn sọ̀rọ̀ bàbá dìde wọ́n fẹ́ fà síta sàgbẹ́ tí wọ́n ti fà á sí táwọn gbogbo mọ́sálásí ni wọ́n máa tọ̀ sí anabi wa ni da'uhu ẹ̀fílẹ̀ o wala tuzrimuhu ayé la taqta'uhu ẹ má dàtọ̀ máa ń di o ẹ jẹ́ ọ parí tọ̀ rẹ̀ ọ tọ̀ dáadáa nígbà tí ọ parí tọ̀ ẹ̀ falamma faraga da'a bidalwin min ma tasabba alayhi anabi ni ẹ lè mú pọ́kẹ́tì omi kan wá anabi sì dá sí eré tọ̀ rẹ̀ sẹ́mi pé ìtọ̀ yẹn wà nínú masjid àbí àmọ́ wọ́n ti da omi sùn nígbà wọ́n ti da omi sùn kò ní rùn mọ́ omi yẹn ti pa ìdọ̀tí inú ìtọ̀ yẹn ló jẹ́ pé bí ọmọ bá tọ̀ sílé tábà ti fomi sítọ̀ yẹn tá a nù kò sẹ́gbìn nínú ilé mọ́ látara pé omi ti sékìní omi ti mix ma ó sì ti ma. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni yóò sàlù min bawli al-jariya anábìnrin tẹ́ bá gbọ́ ọmọ lọ́wọ́ ọmọ obìnrin tó bá sí yín la ọmọ obìnrin kékeré tó bá sí yín la ẹ gbìyànjú kẹrí pé aṣọ ni ẹ ra fọ́ nínú omi òyìnbó ṣu mìíràn nínú gbòdà àwọn tó bá jẹ́ pé ọmọ ọkùnrin ẹ kàn wọ́n omi sí ibi tí ọ tọ̀ sí yẹn tómi yẹn bá ti kàn aṣọ yẹn ti di mímọ́ padà níta ń gbóyún bẹ́ẹ̀ ni pé ìtọ̀ ọmọ obìnrin ọfẹ́ nípa ju ti yín ọmọ ọkùnrin lọ tọ́ kẹ́míkà tó wà wà ń bẹ́ ọlọ́nìkan ló ti kí ńlọ́mà wallahu a'lam wal ilmu indallah àjọ eléyìí já mọ̀ pé ìtọ̀ ẹ̀gbin ni bó la ṣe máa mọ́yán ìtọ̀ tó bá dà sínú aṣọ àbí inú ara àbí láàyè kan àáfòmí ṣe kíni àáfòmí sí tó bá ti san ara rẹ̀ nù tó bá ti tọ̀ kò tí ì mára náà nínú ẹ̀sìn wà lọ́wọ́ kò sínú ẹ̀sìn ni àwọn tọ̀ táwọn ó ju sínú kíní padà ọlọ́mọ́tàbà ní fọmọ́mọ́nà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀gbin alimazi alimazi eh, àwọn ọmọ pé alimazi yìí no alimazi alimazi òun náà ni omi lọ́gbọ́lọ́gbọ́ kan abúlé-adùn rọ̀kì kùn yakhruju inda shahwa omi lọ́gbọ́lọ́gbọ́ ni ìmọ̀ ń jáde tíyẹn bá ní fílẹ̀ adùn ọkùnrin àbádùn obìnrin nígbà míì èèyàn ní mà ipò ti wà lára wọ́yà yẹn ronú nípa ẹlẹ́tọ̀ rẹ̀ àbí ń ṣe lè pa pẹ̀lú ẹlẹ́tọ̀ rẹ̀ bóyá lọ́kùnrin àbí lóbìnrin àbí ń ronú nípa ìgbà tí wọ́n ń ṣe súnà lọ́wọ́ wọ́n ní láwọn àsìkò yìí oyè àwọn kìnìún yìí máa ń ṣe kìnìún yìí máa ń jáde lára àyàn náà ń pè ní madé alimade òun ni omi lọ́gbọ́lọ́gbọ́ tí máa ń yọ ó funfun balawo báyìí wọ́n dàbí omi náà lórí àmọ́ máa ń yọ nìṣe gbogbo àná láti máa wá tábàtì balaga ẹ̀rí eléyìí òun náà ń pè ní alimade wọ́n lọ́wọ́ náà ẹ̀gbìn ẹ̀gbìn wọ́n níbi à ń bá obìnrin gun ọ̀kadà àdánwò yẹn máa ń kàn ọyẹ ìyàwó yàwó àrọ́ọ̀mù kéèyàn máa wọ́n ní káàrẹ̀ ju tí máa ń bọ̀ èèyàn wá jòkó pẹ̀lú ìwọ ló borí jùlọ méjì kọ́ fẹsẹ̀ rìn dé ibi ọ̀n lọ oríire sì ń bẹ́ẹ̀ fún pẹ̀lú jukojoko lẹ́yìn obìnrin lóbìn àbí níwájú obìnrin lóbìn àrọ́ọ̀mù ní kọ́dà yẹra àwọn afáǹgbà wàlá nítorí kan mọ̀ sọ́nà ọyẹ òun kan gbà ó ti gbà náà nù ó ti gbà kọ́ ọyẹ ọlọ́run sọ ní bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sà ìsànù wa sẹ́rí kan bí ní ẹnìkan ti bọ́lẹ̀ ọyẹ arábìnrin yẹn ó sì lè pé kí ní tuntun dì wọn wọn wò báyìí lọ́wọ́ ni useless somebody useless man tòun náà wà ń rọjú lọ ẹ̀dá ó ti gbà tó ti kọjá àlà ó padà wá rí ìsọ́ ti àlà tó ṣe kìíní tọ́da kọjá kọ́lọ́mọ́sà ìsọ ní bẹ́ẹ̀ sẹ́rí eléyìí ẹ̀gbin ni àfàwà ali radiyallahu anhu ó ní kúntù rọ́dúlà mọ̀dàdà à ó ní èmi ọlọ́run ní kíkiní ọ̀pọ̀ lára mi ga ká má ti bẹ̀rẹ̀ eré báyìí ní pẹ̀lú ajíà kíní táwí tí yóò ń ṣe kíní ó ti kúnlẹ̀ wa kuntu astahi àni as'ala an-nabiyya sallallahu alaihi wasallam olójú wa ń tì mí láti bí ànábì torí pé ọkọ ọmọ ànábì ni lèmàkánì ìbànátì nítorí ipò tí ọmọ rẹ̀ wà lọ́dọ̀ فأمرت المقداد بن الأسود فسأله فقال وهو مقداد أو تبابي من كسوني مقداد نعم صحابة إيه مقداد ولون لوا بأنبوى محمد ونكي مقداد ولا لبيري مقداد وابيري أنبوى أن يغسل ذكره ويتوضع ẹni tí ọba ti rí mọ́lẹ̀ omi jíma yìí tó bá ti jáde ní ojú ara rẹ̀ bóyá ọkùnrin ni àbóbìnrin ànábì ni kò fọ abẹ́rẹ́ kò ní wẹ̀ jẹ́nẹ́bà kò ní wẹ̀ jẹ́nẹ́bà yọkàn ara fọ abẹ́ lásán wọ̀yẹ̀ tọwọ́ gbá kó sì ṣe àlùwàlá kọ́ máa lọ lè kí irun lọ kọlọmọsá wọlé àánú rẹ̀ kọlọmọsá sàdékùn àgbóyé wa alùwádìí ẹlẹ́ẹ̀kẹrin alùwádìí yìí òun tiẹ̀ ọ̀wàmá um abuyadun fẹ̀kínun yakhruju ba'da al-bawl ọwọ́ najis òun sick ó nípa lẹ́yìn ìtọ̀ lòun máa ń wá tabatọ̀ta yóò jáde tí ó nípa báyìí yóò funfun bí mílíkì òun dàbí omi bí tẹ̀kan eléyìí máa ń wá lọ́dọ̀ ọkùnrin máa ń wá lọ́dọ̀ obìnrin náà wọ́n ní ẹ̀gbin lòun náà àfáwọ̀ abdullahi bin abbas wọ́n ní amali wadi wal madi faqal olóhùn béèrè nípa wadi àti madi omi méjèèjì yẹn wọ́n lé anabi ní ekisi lè dákàdá kàwátà wá gbá odò àkàlẹ̀ sọ́la anabi ní eléyìí náà ọ̀ fọ abẹ́rẹ́ tó bá ti fọ ẹ̀gbìn yẹn ti kú eléyìí máa ń wá lẹ́yìn tọ̀ àwọn tá a bá lo sálángárì níjọ́ wọ́n rí i pé tó bá mú ṣètò tó bá fi lè tọ̀ òun ni ó tẹ̀lé tó mọ̀ rí báyìí pé ah, eléyìí tọ́jọ́lẹ̀ nísìnyí náà téèyàn bá wọnú ìdéyàn fi ń e, e, èèyàn máa rí àwọn àfa kan ní wọ́n ní bàkáyà ṣáwàlì bóyá eh, èèyàn ti ṣeré pẹ̀lú ẹlẹ́ha kí ní wọ́n padà wá bọ́ sí mọ́ ẹ̀hẹ́ àmọ́ ó ti wá sọ́mọ́ tòsí ó sì di mọ́sí ìmọ̀ yàn lọ́wọ́ ni èyí tó fi jẹ́ màní kìí ṣe màní màní yìí máa ń jáde pé pẹ̀lú àṣepọ̀ láàrin ọkọ àti aya ni àbí tẹ́yìn bá sùn tó bá lálà ẹ̀rí wádìí yìí òun máa wá lẹ́yìn tọ̀ ní tẹ́yìn bá tọ̀ tán yóò funfun òun náà eléyìí náà ẹ̀gbin dámù tààtà dòrò yàtàwó àdìsá wọn ni kò sóbìnrin fi kulli shahr kò sóbìnrin tí èrè lóṣooṣù lè àdìsí asma'a bíntì abibakar wọn ni eléyìí náà gbin ni asma ọmọ abubakar wọn ló gba àdìsí kan wá wọn ni já àti ìmọ̀ràn àtúnyìn lẹ́nu nàbí sàlám wọn ni arábìnrin kan wá bá anabi wa muhammad faqalat ya rasulallah ihdana yusibu thawbaha min dam al-hayd kayfa ọ̀pọ̀lọpọ̀ wa abẹ́nìkan nínú wa ẹ̀jẹ̀ haid ọ̀tà sí aṣọ rẹ̀ báwo ni ó ṣe ṣe ẹ̀jẹ̀ menstruation bọ́ọ̀ bá ti fara kó lára ìyàwó ẹ̀ àbí ọbọ̀sọ̀ rẹ̀ síbi tó bá sọ tiẹ̀ náà sí ọwọ́ ayé mara wọn ò lè faṣọ nǹkan o ẹ̀gbin ni o ọlọ́wọ́ bí anábì pé bó lòun ó ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ tó yí aṣọ wọn ọ̀kan anábì ní tahotuhu látara hata hata yahotu tahotuhu azala anábì ní in ó ṣe ni pé tuziluhu yóò rí pé ẹ̀jẹ̀ yẹn yọ ha kú súnmọ́ tẹkẹrọsọhó yọ wá rí pé bilima yọ wá rí pé òun gbó pẹ̀lú omi súnmọ́ tẹnudáhó yọ dàmí sí dáadáa súnmọ́ tẹsọlẹfì lẹ́yìn náà tọba ti wá di pé o ti fọ tọmọ yọ sọ wá fi kírun àwọn àlùfáà wa ní nígbà míì èèyàn fọ ẹ̀jẹ̀táwì ẹ bomi sí ẹ fọwọ́ gbó ẹ tàn wá rí traces especially tọba jábí aṣọ white àbáṣọ tí tọba light pé a tún rí títí sí pé ojú yẹn sì yàtọ̀ láàrin àwọn ìyókù wọ́n ní tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n ní kò sí láì fi ń bẹ̀ mọ́ ó ti há ó ti gbó ó ti fọ́ àwọn tírẹ́sì tó kù yẹn wọ́n ní eléyìí ṣe ẹ̀jẹ̀ mọ́ kọ́lọ̀ lásán ló kù ó ti mọ́ wọ́n ní ẹ̀rí wá lérí ẹ̀ lórí àdìsẹ̀ yìí tí Abu Hurairah gbà wá wípé ìyá wa Khawla bint Yasar anna Khawlata bint Yasar qalat ya Rasulullah Khawla yìí náà àwọn ìyá wa ni radiyallahu anha wọn náà lè bí ànábì pé lẹ́yìn sàlẹ̀ ilà sawmu wahid allahu akbar yàwó hawla káwọn yàwó ká máa gbọ́ yàwó hawla ó ní ìrànnábì ó lásọ jàlbáàbù kan náà mọ́ ni ẹ̀yọ̀ kan péré wà á na àhídò fi tí bá ti wá sí haid kò sí ẹ̀jẹ̀ haid ó ṣe yọ kan sí fàkẹ́fà asna bóò ní ń ṣe ànábì ní ìdá tọ́hótì ìsà tọ̀húrìtì fagisili mọ́ọ̀dì àdàm tó bá ti di pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀tí parí haidọ̀ rẹ̀ o sì fẹ́ kírun fọ́ fọ́ ààyè ibi tẹ́jẹ̀ yẹn wà yẹn súnmọ́ sọ́ọ̀lì fi lẹ́yìn náà kọ́ wá fi kírun kọ́ọ̀lá tí wọ́n sọ pé ya Rasulullah in lam yakhruj atharuhu tí atharu ní erípa tẹ́rípa rẹ̀ ọba kú mbẹ̀ tán pátápátá ńkọ́ anabi ni yakfiki lima'u wala yadurruki atharuhu sallallahu alayhi wa sallam ó ti tó bá nígbà ó ti fomi fọ́hùn erépa yẹn kò sí ìnira kan tó fẹ́ ṣe kíni tó fẹ́ kó bọ̀ ọmọ mú aṣọ rẹ kọ́ ọmọ fi ṣe kíni kọ́ ọmọ fi kọ́ fi kírun lọ ìdìbò fẹ́ fàjáde ń bẹ̀ ń gan ara ẹ̀ ni àwọn léyìí má ní ọ̀bọ lára wọn aláṣọ kan arábìnrin mi wọn máa bọ́ ọkọ̀ yíjà pé ó sì wá ní kìmárò rò jùmárùn lọ́lẹ̀ àfààní bá tọ ẹlẹ́yọ̀ kan là ń tó sékéni ìlà ń sàlàyé síbẹ̀síbẹ̀ ẹ̀sìn òsì bọ́ mọ́ wọn lọ́wọ́ ọlọ́mọṣẹ́ ìsànù wa ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ẹ̀gbin lo abulkan òun náà ni ìtọ̀ ẹnu ajá kìí sara ajá o kìí sí irun ajá o ìtọ̀ ẹnu ajá lo abu anábìnrin tọ̀hún ìná ahadikum ìdáwọ́lá tẹ́bá fẹ́ fọ abọ́ tí ajá fi ẹnu sí anyagì sílá ọ̀sábà amarat anabi ní tẹ́bá fẹ́ fọ ibi tájá tó fi itọ́ rẹ̀ kàn bóyá sọ ni o bóyá abọ́ ni o ẹ̀gbin ti débẹ̀ ọwọ́ adi dandan kẹ́ ẹ fọ anabi tẹ́ẹ̀bà wá fọ ẹ̀mí ìjìnlẹ̀ fọ òwúlà hùnà bìtọ̀rọ̀ ẹ wà fi yẹ̀pẹ̀ sọ́kàn nínú méjèèjì bóyá lẹ́ẹ̀kẹfà abẹ́lẹ̀kẹ àrùn ẹ̀yìn abala kọ̀kọ́ abẹ́lẹ̀kejì wọ́n sàn fi yẹpẹ̀ sí kan ọ̀fọ̀lá kọ̀kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin disease tó wà ń bẹ̀ láyé òde ní làwọn dókítà wọn ṣẹ̀ṣẹ̀ wá ń sí kíni wọ́n sì wá ń dìkítẹ́tẹ̀ pé a ọba kó síyàn la àdánwò báyà wọ́n wá ní gbogbo kẹ́míkàlì àwọn lò láti fi pa jáàmùsì àti gbogbo àwọn ìdọ̀tí yẹn àti aburú tó wà ń bẹ̀ wọ́n ní gbogbo kẹ́míkàlì kò séyìí tó mú àwọn kòkòrò yẹn lọ àgbà táwọn fi yẹ̀pẹ̀ sí ẹ̀ sallallahu alayhi wa sallam olùkọ́ àgbà tabibul atibba láti one thousand four hundred thirty eight years ago allahu akbar our more than that tọ́ nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọ̀hún ló fi jẹ́ pé ajá nínú ilé wa ẹ ibi tí ara ẹ̀rí tí tí àwọn afáàfin ń pe olùmọ̀ tí ń sọ pé ajá dánú lé àǹfààní nígbà bá wa gbajá láàyè tádìsì yìí sí kọ̀rẹ́dì ẹ̀mẹ́ ìlú láàmà wá fàbọ́ ẹ̀mẹ́ ìlú láàmà fọ bẹ́sìtì ẹ̀mẹ́ ìlú láàmà fọ oyé èyàn kà máa fàbọ́ lọ ni torí yọ lọ kitchen àbí yọ lọ bedroom ajá yìí tán láàlẹ́ sí lájá tá a fi ń dẹ̀dẹ̀ á kọ̀lé fún wájú ilé báyìí tábà sì ti ń bọ̀ ájú síbẹ̀ tábà tó ń lọ dẹ á ti ṣe kíni á tó mú dání kọ́lọ́mọ́sá ìṣàánú wa alimajita nínú àwọn ẹ̀gbin òun náà ni ìyá màmáta hatifa hanfihi mingeri zakatin shar'iyya ẹran tí wọ́n ní ká jẹ ẹ̀tọ́ ní ká jẹ àmọ́kọ̀ bọ́bẹ̀ ó ti kú katoma àrídú nílùú ti sẹ̀ríà tó sẹ̀ríà náà yìí látòkèdélẹ̀ gbìn pọ̀tẹ́ eh, nínú dáadáa islam òun náà ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni idha e rí awọ ara rẹ̀ bóyá ara nǹkan mi ni àbí àbágbò ṣe awọ ara rẹ̀ tí ọba ti máa sìndé àlebò tábàbò àwọ̀ àhà gbogbo ẹran tó wà ń bẹ̀ yóò wá kó awọ funfun nìkan ṣe rí bó ti awọ àṣà àtọ́gbẹ̀ fi ni tá a bá ti dùbígà ìdá dùbígà ìhábù fakọ̀dù ni awọ yẹn ti torí gbogbo àwọn láàmù gbogbo àwọn ẹran rúnrùn tí ń rìn àti hákò ń bẹ̀ yóò kú dèdè pamọ́ ọtí yẹ tọ́ alẹ́ alẹ́ fi kírun alẹ́ máa lónú lé bọ̀dẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú ká ha lẹ́yìn gbàtà bá ha àwọn ẹran yẹn tán àwa àṣà àti ọgbẹ̀ wọ́n ní àwa magẹ́rù mazibok najásàtún kùlù ha najásàtún kùlù ẹ̀rí yìí tí awọ tí wọ́n ṣe dìbàgà tí wọ́n ha ẹran kúrò lára ẹ̀ wọ́n ní ẹ̀gbin nìyẹn a gbọ́dọ̀ fi sin kankan nínú àwọn ẹ̀gbin láhàmúlẹ kànzẹrì sẹrí láti eré ẹlẹ́dẹ̀ báyìí dé èékánná ẹsẹ̀ rẹ̀ ẹ̀gbin gbogbo ẹ̀ ọlọ́run ajídú fi máa ń híya ìláyìí ọlọ́run ọba ní sọ pé èmi ò tí ì rí nínú tí wọ́n fi ránṣẹ́ sí mi muharrama alatọ́ èmi yàtọ̀ àmọ́ tó jẹ́ ìwọ̀ fún ẹni tó fẹ́ jẹun ìlà èyí tó jẹ́ ìwọ̀ ni pé ayẹ̀kú nà mẹ́yì tata òkú ẹran tí ò bọ́bẹ̀ àwòdàmà masfo àbí ẹ̀jẹ̀ tí wọ́n gbé ẹ̀jẹ̀ màálù tí wọ́n gbé tí wọ́n gbé wọ́n gbé kaná wọ́n sọ di wọ́n òkè wọn dọ̀m̀bọ̀rọ̀ ni wọ́n ń pè ọlọ́run níbẹ̀ àrùn ni wọ́n ń jẹ́ ìjẹ̀wọ̀n ẹ̀kàndínlómi jọ lọ́wọ́ ní sobia àbọ̀wọ̀n ní bọ́dà ń pè kánsà oríṣiríṣi àwọn àrùn látara jẹkújẹ ànábì ní òkú wọ́n sì ń léwọ̀ wọ́n sì ṣe ẹ̀jẹ̀ tá a máa ń gbé tá a máa ń sọ di ẹran wọ́n sì léwọ̀ àwọn láhàmà kẹsìrì ibi à ń ànábì ní wọ́n ṣe ẹran ẹlẹ́dẹ̀ náà léwọ̀ fa innahu rijs ànábì nítorí pé ẹ̀gbin ni látòkè tilẹ̀ sórí ẹni tí ń jẹ ẹlẹ́dẹ̀ àti ẹni tí ń jẹgbẹ́ kò sí yàtọ̀ láàrin àwọn ibi ẹlẹ́dẹ̀ wa burú jáì ni pé oye, wọ́n tí wọ́n fi pè é lẹ́gbìn sọ́ọ̀tù Al-An'am àyà 145 láti rí òun náà ni pé wọ́n ní kò sí àtọ̀ láàrin ìgbé àtìtọ̀ ọba mú ẹlẹ́dẹ̀ báyìí tó bu lọ́wọ́ báyìí àfikọ́ sanwó rẹ̀ nìkan tó kàn kátó wá pé ìyẹn tó wá mú jẹsẹ̀ ọlọ́mọsà sọ ní gbogbo àwọn tí wọ́n ń jẹ ọlọ́mọsà bá ní jẹ́ wọn padà nínú ẹ̀ òun náà ni ọ̀rọ̀ òtún máa la yóò kàlù láàmú ẹ̀rí ìgbẹ́ gbogbo ẹran tí wọ́n bá ṣe léwọ̀ fún wa ká má jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ajá ìgbẹ́ rẹ̀ ìgbẹ́ ẹ̀gbìn ìgbẹ́ rẹ̀ ẹ̀gbìn anabi sọ̀rọ̀ sálàm afáwà abúlé àmọ́ sọ̀rọ̀ oníjọ́ kan lánàbì fẹ́ sígbọ̀nsẹ̀ òun wá gbómi tẹ̀lé wọn bí wọ́n sì wá gbómi tẹ̀lé wọn òun asitafula wọ́n fẹ́ sígbọ̀nsẹ̀ òun anabi wa ní kó wọn mú ní tó wọn fi ṣe tó wọn fi nà díwá kò sómi gbà yìí olóhùn wa mú òkúta méjì òun sì mú ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní ilẹ̀ anábì gba òkúta méjì lọ́wọ́ ju ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn nígbà padà wá anábì ní pé ni ìgbẹ́ ẹran tí a gbọ́dọ̀ jẹ ẹ̀gbin lòun náà rí gbé ńlẹ̀ ń sìn ọkọ̀ torí a gbọ́dọ̀ jẹ àtàwọn kan tán ní ká má jẹ ẹ̀rí wọ́n wá yọ àwọn kan kó ń ewo fẹ̀yìnà hamina tọ̀wàfáàtì wọ́n wà nínú àwọn ẹran tó lọ ní kàmọ́bà yín ṣe fàájì rí ìgbẹ́ adìẹ tẹ̀gbọ́n àmọ́ jáde ìgbẹ́ ẹran tó ń sìn àwọn ìyá wa ń jọun máa ń fi ìgbẹ́ màálù wọ́n máa fi ń sọ̀dà àwọn táwọn gbé sí yàwó pé àwọn afẹ́rẹ́ kalẹ̀ ní lérí ìgbẹ́ màálù àwọn jẹ màálù jẹ nígbà tí ń jẹ màálù ìgbẹ́ màálù tó bá ta sí ọ̀la kò lè kí súrí o kọ́mọ pé ah, ẹ̀dàkùn ẹ̀dàkùn àwọn alẹ́ bá ti wáyé ẹ̀dàkùn ẹ̀sàdì ìgbẹ́ lára wọn ìrọ̀ irúgbẹ́ yìí ìgbẹ́ ti àti ìgbẹ́ ọmọ ẹ̀ ni wọ́n sọ fún kó mú kò ní ara àti ìgbẹ́ onígbẹ́ lómìnà ọlọ́sọ níbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn tí wọ́n pẹ̀lẹ́gbìn àwọn ẹran alladhi tọ́jẹ́ pé bí sí ń jẹ sàárì òkun bí ní ń jẹ ìgbẹ́ àti ọ̀sẹ̀ mẹ́ta ẹran ń sin ni o ẹran máa ń jẹ náà ni o àmọ́ ìjẹkújẹ ni máa ń jẹ káàkiri gbogbo pampasi àwọn ọmọ yín ládùúgbò gbogbo ẹ̀nà ọ̀bẹ̀nu tún kó tó wálé ní wọ́n pè ní alìjàláàlà sẹ́rí alìjàláàlà àwọn afáàní ní máa ń ṣẹlẹ̀ kárí lára màálù àbí ràkúnmí àbí àgbò àbí adìẹ afọ abdullahi bin umar wọn là nàbí náà alákìlì jalala wa albaniha anábì ní kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ jẹ àwọn ẹranko tí ma ń jẹjẹ kújẹ tán nítorí pé sẹ́ẹ̀rí ń tọ́ jẹ ni wọ́n tó bá jẹ dáadáa tán nígbà mi yóò sì máa rùn lára tí wọn náà bá ti wá gé sísà sùn bẹ́ẹ̀ gbogbo egungun òkú tó wà nínú fún rẹ̀ egungun òkú àwọn fádà yín tó ti lọ àti gbogbo àwọn pampasì àdúgbò tó ti jẹ àwọn ìgbé onígbẹ sẹ́wọ́n ẹ̀ ìwọ náà ń jẹ́ jẹkùn tẹ̀lé wọ́n là nẹ́bí ni àwọn gbọ́dọ̀ débẹ̀ láyé ìlà ìdàkánà àlìlà àfi tó bá jẹ́ pé adìẹ yìí àsìkò táwọn fi ń fún lóúnjẹ ńlé ọ̀pọ̀ ju èyí tí ń fi ń jẹ káàkiri lọ bàbá sèkò fèmín wọn lè lè yà lè pè ní jàlálà àmì ìtọ́jẹ́ pé bá ti jí láàárọ̀ báyìí bólúwẹ̀ bá ti jáde òun náà ó jáde kò sí nǹkan tó dà wọ́n àbí olówó ń fún jẹ díẹ̀ ó ti yé àmọ́ olówó yẹn ń fún jẹ ń fún lóúnjẹ ń wá ń jẹ yòókù ní níta àmọ́ èyí tí ń jẹ ńlẹ̀ yẹn ju títa lọ wọ́n ní eléyìí a lè jẹ ṣẹ̀wárí yìí tí oúnjẹ káyìí náà wọn ò pa àlè jẹ rárá o wọn ò pa àlè ṣe kíni ó dìgbà tí a bá so mọ́lẹ̀ tá a bá ṣe kíni ìjàmá tá a so mọ́lẹ̀ a a máa fún lóúnjẹ tí ó fi digest gbogbo èyí tó ti wà ní inú rẹ̀ tó bá jẹ́ màálù forty days tó bá sì jẹ́ àgbò àbí ewúrẹ́ seven days tó bá jẹ́ adìẹ three days jọ mẹ́ta wọ́n kàn ju adìẹ o adìẹ jàlálà <laughs> inú àwọn ẹ̀gbin lòun náà wà najasatu zayli sawbil mar'a obìnrin obìnrin ẹ̀rí pé wọ́n ní kí jàlùbáàbù wọn kọ́ balẹ̀ ìyàwó Ummu Salama ó lè bá nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní bóòlù wọn fẹ́ ṣe pẹ̀lú aṣọ àwọn tí máa ń kalẹ̀ tó tó tó sì jẹ́ pé gègìrísẹ̀ wa ìwọ̀ ni fọkùnrin kan kórè bẹ́ẹ̀ sì ń ṣe jama o anabi sallallahu alayhi wa sallam anabi wa ni ṣe bí àwọn máa ń kọjá níbi yẹ̀pẹ̀ tó gbẹ bá ti kọjá Oye, níbi yẹpẹtọgbẹ yẹpẹtọgbẹ yẹn ó ti má ìdọ̀tí tó rò pọ̀ wà ní etí asàn rẹ̀ láti má ní máa ń ṣi kéwúké àbí ká máa ṣi gbọ́yé nítorí ọba máa kéèyàn béèrè fasalu ala dhikri in kuntum la ta'lamun najasatu anna asfali na'al a ti sọ yẹn fírílẹ̀ kan kéèyàn fi ẹsẹ̀ kó ìgbẹ́ bó ni a sì má bàtà yẹn torí bàtà yẹn ọpọsibù kan fi kẹhùn tí ìgbàláyè bá wà fún wa bá a ṣe wà yìí àwọn ibìkan bẹ tó jẹ́ pé bàtà lọ́yẹ káwọn fi kẹhùn àwọn ibìkan sì ń bẹ táwọn afáàkì bá sákèsí pé a ní bíò bíò wọn wọ bàtà ń wọn ti láti tí wọn ti rọọgì pa èyí tí ṣe sọ́jà àwọn navy tó pé bàtà wọn wọn so olókùn láti ìbẹ̀rẹ̀ ló fi dé orú àbí ni a wà ní ibi àti kẹ́kọ̀ọ́ tí a bá rí abáfẹ́ kírun nígbà míì ẹ kàn rí sọ́jà tí ó kàn wọ bàtà wọlé kó tó wọlé yóò ti kọ́kọ́ sì mọ́ra bàtà yẹn tó bá ti wá sì mọ́ra rẹ̀ kò sí tó ní kọ́ máa wọ̀ wọlé mọ́ àwa rí wọ́n lò forty five minutes tọ́wọ́ fi dé padà forty five minutes wọ́n ọ̀tọ̀ irú àwọn yẹn sì tí wọ́n ti fẹ́ wọ mọ́ṣáláṣí sàdúbà tòun tí wọ́n ti kọ́ rọ́ọ̀gì síbẹ̀ wọ́n wàá fẹsẹ̀ gbó yẹpẹ̀ yarin yọ wà mọ́ fóní rọ́ọ̀gì tó wà ní ojú ọ̀nà mọ́ṣáláṣí yóò tún ṣe kínní yóò tún fi gbó yọ wà wọ mọ́ṣáláṣí kò sẹ́nìkan jọ́ tàlẹ́ ń jẹ àfọlódò ìpè ha a'udhu billah ó ti ṣe àmọ́ bàtà rẹ tí ó dọ̀tí ni tó ń gbé bọ̀ láti gáréjì gáréjì lábẹ́ tọ́jà pé gbogbo ẹ̀ pátá ìtọ̀ àwọn ọmọ gáréjì ti wá ń bẹ̀ táwọn ti tọ̀ sí abẹ́ mọ́tò mọ́tò sì ti wá kó ń bẹ̀ ibẹ̀ ni ó kọjá ọwá ní ọfẹ́ ọwá sí ìmára bàtà yẹn ọwá wọ mọ́sálásí a ní kọlọ lè bọ̀ anábẹ́ ọmọ mọ́sálásí alámìlẹ̀ dájá ahadukum al-masjida mọ́sálásí fọlíyàkùlẹ̀ ní alẹ́ yìí anábì ní ẹ̀yí bàtà yín báyìí kẹwò wàlíyàn lórí fi hìn mà kẹwò dáadáa fàyẹ̀rẹ̀ àkóbùsà ẹ̀rì anábì ní tẹ́lẹ̀ bá rí ìdọ̀tí kan bẹ́ẹ̀ abẹ́gbìn fàlẹ̀ yẹn musahawu bil ar anábì ní ẹ̀fi gbólẹ̀ ẹ̀fi gbólẹ̀ fún màlẹ̀ yìí sọ́lẹ̀ fi pẹ̀lú bàtà méjèèjì adẹ́gbẹ́ ẹni tó wọ bàtà tábà ti pé ó ti mú ìmọ̀ra wá kí ni ìmọ̀ra tá nàbí dúró lẹ́hùn ó fi gbó ilẹ̀ ilẹ̀ yẹn yẹpẹ̀ yẹn òun ni ìmọ̀ra bàtà ànábì ní kọ́ wá fi kẹrùn alọ́bẹ̀ kó ma kan aláìpẹ́ erifidi ni àwọn yẹn ti kẹrùn mo sì wá wọ bàtà oye bàtà ni oye àkọ́kọ́ tí kọ́ wọ̀ náà láti inú ilé ìmọ̀wọ́ mọ́tò láti inú mọ́tò mọ́ bọ́ ṣe fídì sẹ́mọ̀ pé ó dájú pé ọ̀sẹ́gbẹ̀ mẹ́ Allahu akbar àti kírun èmi ẹ̀ṣẹ̀ kúkú wá kúkú wọ́rì pé pé nìkan ó challenge àbí kò ní challenge àwọn sáré pé ah, ọ̀sán ara wọn kan lọ́ọ̀kan tẹ́sán ń ṣe sáyìn mo ní sáyìn kẹ́sì ẹ̀ lè kéwú mi ebi àdéṣe lákàyè sí ó ti yé tí bàtà ọ̀bá ti dọ̀tí èèyàn lè fi ṣe kí ni ó ń travel lọ́sìn èèyàn wọ àtàwọn ọmọ ẹ̀kàn bọ́ọ̀lẹ̀ síbì kan ẹfẹ́ kírun bẹ́ẹ̀ ó sì wọ bàtà rẹ̀ ó fi gbólẹ̀ ó máa kírun rẹ̀ pẹ̀lú bàtà àmọ́ mọ́sálásí tí wọ́n tẹ́rọ gèsè táìsì tí gbogbo ẹ̀ mọ́ bàtà rẹ̀ lọ́wọ́ dọ̀tí sàgbà nẹ́bí náà sọ pé ó sì rẹ́gbẹ̀ ń bẹ̀ ó sì wá ṣe kíní ọwá fi gbólẹ̀ ìwọ ọwá fi gbólẹ̀ sọmọ pé wọ́n ti rúfin nídìí bẹ́ẹ̀ kọ́dà nínú àwọn nǹkan tí ànábì ni àwọn fi yàtọ̀ sáwọn kiriyó òun náà ni pé àwọn èé kírun pẹ̀lú àwọn èé ṣèjọ́sìn wọn pẹ̀lú bàtà wọn anábì ni ìyẹn yapa wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí opportunity bá rọ ẹ má gbàgbé láti máa mú súnà yẹn wá láti máa kírun pẹ̀lú bàtà àlàyé ti yé báyà rí téèyàn má sì kéwú gbé lọ tá lábàtà ẹ̀sà àná wa náà kọ́lọ̀ mọ́sà ẹ̀sà àná wa ẹ̀rí al-istinja wal-istijmal nínú àwọn nǹkan tí ó yẹ kákọ́ lábala ìmọ́tótó òní pé bóòlà ṣe fọra tabáyà bí àti tabatọ̀ táàbà wá pẹ̀lú omi láti ṣe táàbà wá rómi òun pẹ̀lú ìṣèjìmá bóòlà ṣe yanjú ara wa eléyìí tó wà ní oṣù ni pé alìsìtìjá wà ìzálàtò máa kárìjà mi lẹ́sàbílẹ̀ alkóbùlù wọ̀tò gbogbo tó bá ti jáde níwájú wa àbọ̀ jáde lẹ́yìn wa ìgbẹ́ máa jáde lẹ́yìn ìtọ̀ máa jáde níwájú wọn a àwà fomi fọ́ tí ó mọ kanga ara ẹwà ẹ̀sìn wa ni téèyàn bá ṣe bẹ́ẹ̀ tó bá kírun kò ní kíni kò nírun tó bá gbàlù kùránì lọ́wọ́ yín sẹlọ́n tó bá wà ní masalasi yín sẹlọ́n òun gan fúnra rẹ̀ tún ṣẹra yìí wọ́n ní yóò tún wá jìyà sàárè anabi lọ́jọ́ kan anabi ní rí sàárè méjì anabi ní àwọn méjèèjì lọ́yọ́ àdìdàbà wọ́n ń sòrò lọ́wọ́ báyìí ìyà ń jẹ wọ́n lọ́wọ́ báyìí ànábì ti sẹ eré lẹ́yìn tiẹ̀ oye láyé stanzi mina lè bọ́ọ̀lù tọ́ba tó kì í taba yóò wá jẹ́ ìyá nìtí tọ́lọ́hún fi payé rẹ̀ ẹ eh, ìyá sàárì gbére ni títí tọ́lọ́hún fi payé rẹ̀ ànábì lẹ́nu kejì ń tiẹ̀ yẹ́mu ṣe bìnnà mímà tẹ́bá làwọn síríìtì méjì tí wọ́n ń tí wọ́n ń yọ̀ àdáṣẹ́ra wọn òun lọ́ dájà rẹ̀ onímọ̀ rojọ́ nàmbà a fún nàmbà b tí wọ́n bá ríra wọn wọ́n bẹ̀rẹ̀ sí wọn sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí wọn bára wọn jà ọ̀dà yẹ́rú ọ̀dà àdúgbò rú ó dérí lẹ́rú gbogbo ẹni tí máa ń ṣe kó lè tó bá lọ́dọ̀ ọ̀nà méjèèjì sórí ẹni bá ti wá sọ fún fún ẹnìkan fún pé lágbàdá sọ báyìí ń parẹ́ tètè jìnnà sí ń tàn tètè jìnnà sí nítorí pé sórí ìwà tó ní lọ́dọ̀ tó fi wá sọ fún fún ẹnìkan fún yóò gbé tiẹ̀ náà yóò lè ṣe yóò lè sọ fẹ́ lómi tó bá ti àti rògbò ẹ̀ tán àní ẹ̀ṣùn ṣé kí n pè wọ́n sì ká máa bọ̀ wá ó ètò oh, oh two nine seven one ẹ máa bọ̀ ẹnìkan sọ̀rọ̀ yín bí nsìn ẹ̀rì jọ́ máa gbà ah, wàhálà ti bẹ́ẹ̀ wọ́n ní ẹni máa ń ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí ojú tí ayé yóò tún jí ìyá sàárẹ̀ kọ́lọ́mọsẹ̀ sọ níbẹ̀ ibi àti lọ ní kéèyàn máa tọ̀ kọ́mọ̀sẹ̀ kéèyàn kọ́mọ̀ tábà ànábì ní anabi sọ̀rọ̀ sọ́lá ń gbà tí wọ́n ti ń lọ tọ́lẹ̀tì bóyá ń yàgbé àbí ń tọ̀ anabi àmọ́ fọ́ra dáadáa sẹ́ni tí ọba wá sí omi á wà lo òkúta alẹ́ òkúta tábà tọ̀ alẹ́ òkúta tábà ìyàgbẹ́ ìdáadáa àbá àdókùn ilẹ̀ nìkan it anabi ní tẹ́nìkọ̀ kan tẹ̀bá lè yàgbẹ́ tẹ̀bá lè ṣe gá fálí yẹ stọ́ọ̀tì bá ọjọ́ jẹ́ àmọ́ làámọ́lẹ̀ ni pé ọ̀rọ̀ fíkì àfi kí kẹ́ máa ń dáhùn wí kẹ́ lè mọ ìdájọ́ tí ó fún un ní ma ní ẹ̀lẹ́ sí gá ń bò mí ọmọ mi ọkọ̀ pé wọ́n ni gá wọ́n ni tẹ́bá lọ gá anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ fíkíù oye ẹ ma gbìyànjú tí wọ́n ìtẹ́ sọ fi yí ẹni tí ṣe ẹni tẹ́ bá sọ wọn náà fi ń pè fíkíù tí ọba ti fà kí àdí ọ̀gbọ́ yé má ọ̀rọ̀ ti dàrú nù kí ni mo láàrín sọ bí ìdá àtàwọn bá a dòkú ilẹ̀ nìkan àti àdébìrì tẹ́lẹ̀ pọ̀ ọ̀kan ìbálò lè yàgbẹ́ ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ fọlíyẹsọ̀ ti ba bí sàlá anabi ni òkúta mẹ́ta ni kò fi dùn dí o fa iná ha tó jẹsẹ àná òkúta mẹ́ta ni ó ti ṣe kíni ó ti tó fún onítọ̀ anabi lókúta mẹ́tẹ̀ẹ̀ta ni ó ti ṣe kíni ó ti tó fún sallallahu alayhi wa sallam tán. Ah, al-istijaa nínú tí àwọn àlùfáà tí wọ́n tún ṣàlàyé wọ́n ní ẹ̀rí lérí ẹ̀ wọ́n ní yadkhulul khalaa fa amilu ana wa gulamu na'wa idawa mimma fa yastanji bil wọ́n ní ànábì anásì ní ànábì ìgbà tí máa ń lè tọ̀ tí ń yàgbẹ́ kò lè má gbé omi dání omi tó bá gbé dání yẹn omi yẹn ni yóò fi tábà ní ó fi tábà ìtọ̀ àti tìgbẹ́ kọ́lọ́mọ́sá ìsàlẹ̀kùn àgbọ̀yẹ̀ wa هذه الأشياء ليست نجاسة بل يغسل من باب النظافة فقط ẹ̀rọ àwọn yìí tá a fẹ́ kà yìí àwọn afáàní kì í ṣe ẹ̀gbin akànlè fọ́ lábala pé ó rí nílà àmọ́ kì í ṣe ẹ̀gbin alimani alakọkọ mbẹ òun náà ní spam àtọ̀ àtọ̀ yìí ṣe ẹ̀gbin o bí ìmọ̀ ṣẹ̀ṣì gbọ́ torí àyà kan bẹ tá a máa sábà lọ́pọ̀ alámúnà kọ́lẹ́ kúkú mi máa ń màhín ọlọ́run ní sáwà ká da yín níbi omi yẹpẹrẹ ni bọ̀tẹ̀ nínú èdè yorùbá á ní omi mọ́kànmílà àwa la fún lómi mọ́kànmílà kì í ṣètúmọ̀ rẹ̀ nù látara bẹ́ẹ̀ láti wá gbọ́ yé pé ìtàníkọ́mọ́kànwá là yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀gbìn àwọn afáfà púpọ̀ wọn làwọn lọ́wọ́ àwọn ìbẹ̀wò padà já sí pẹ̀lú ẹ̀rí tó nípa tó sì kọ́nà òun náà ni pé lẹ́yìnsá najisan kìí ṣe ẹ̀gbìn ìyàwó Aisha ó ní wọlé kọ́dì ra'aytu ní afruquhu min thawbi rasulillah sallallahu alaihi wasallam farikan fayusalli fi ó ní anabi yóò ní sallallahu alaihi wasallam anabi ní aṣọ àbí tí spam wà mẹ́ẹ̀ oye tó dà sí bóyá wọ́n sùn wọ́n lálàá àbí bóyá wọ́n sùn máa ẹlẹ́hà ọ̀dà síbẹ̀ ọ wá ní fúnra òun lòun ó fọwọ́ họ ẹ máa ń ká fọwọ́ họ nǹkan tó bá ti gbẹ ẹ fọwọ́ họ ẹ rí i pé yóò máa takú ọmọ ẹ wọ́n lànà bí o sì gbà lọ́wọ́ yóò sì wọ́ yóò lọ́ọ́ lè kẹrùn sallallahu alayhi wa sallam sẹ́mi pé ń tó bá jẹ́ pẹ́ gbìn bóòlù wọ́n ṣe wọ́n fọ̀ ni tẹ́lẹ̀ tí wọ́n fọ́ hàn kan nǹkan wọ́n bẹ́ẹ̀ bí ó ṣe bẹ́ẹ̀. a pé ọmọ gbé kọ̀ǹdẹ́kà kí o amọ́dá ń jẹ́ yíyọ ni pé kọ́ wá kírun tó kọ́ máa pé a aṣọ ìmọ̀ kírun àkóso fi ta ìrún ti bàjẹ́ ẹ̀yin jẹ́ mọ́ ẹ̀ dárun padà o èrò yọ gbà o <laughs> àwọn afá ni kìí ṣe ẹ̀gbìn kìí ṣe ẹ̀gbìn na ẹlẹ́ẹ̀kejì kìí ṣe ẹ̀gbìn dámọ̀lẹ̀ ìsàn lẹ́sàn níbi ẹ̀rí ẹ̀jẹ̀ ìwọ fúnra rẹ̀ abẹ́jẹ́ èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó bá kàn ọ́ la oyè kìí sẹ́gbìn wọ́n ní torí pé àfàwọ̀ alhassan wọ́n ní alimuslimuna lè zamani nabi yusalluna fi jarahatihim wàlámù ya amúrò nabi yóò bí kẹsìlẹ̀ àìmọye àwọn táwọn tí sallallahu alaihi wasallam àìmọye àwọn tí wọ́n jẹ́ pé lójú ogun ọgbẹ́ táwọn ọ̀tá tí wọ́n sáwọn ẹ̀jẹ̀ máa ń ṣe kínní ẹ̀jẹ̀ máa ń wà nbẹ aṣọ náà làwọn fi kírun ànábì òsì sọfẹ́ nìkan náà àwọn pé ẹ ṣe kíni ẹ nírun ìpè ànábì mà sí tánàbì àti mà sí ní ń pè ládìs ẹlẹ́ẹ̀kejì wọn nígbà tán pa Umar bin Khattab lọ́dọ̀ọ́lá àná abúlúlù al-Majusi làánà wùlá ẹni tó pa Umar ní abúlúlù al ọ̀rẹ́ àwọn ará Iran kọ́lọ́mbà ní fìríjì wọn ọba tó wọn sọ́nà àgbélúlù majusi, ó lè sápamọ́ nígbà wọn kẹrin àṣùbá ló bá ju nǹkan fún àfàwà Umar nínú òkùnkùn àfàṣì ń kẹrin lọ nígbà tí ẹ̀mí ọ̀wá gbé mọ́ lọ́wọ́ ṣubú làwọn kan wá sí kíni ẹ̀wọ̀n àgbè wọ́n ní bí sẹ́ ń kírun ní ẹ̀jẹ̀ ń dà ń sì ń ṣe kíni ń sì ń lọ àwọn bá pé ìgbẹ́ lọ́ba jáde ń dìyàn lérí ọ̀run sẹ́yìn òní jáwọ̀ aha èèyàn jáwọ̀ kọ́lọ́mọṣẹ́ ìsànú wa radiyallahu anhu jamiya àwọn kú sí sójú ẹ̀sìn yẹn mo sì ṣe déédéé tó mo sì ṣe dáadáa tó dáadáa òpin wọn lọ́ta dáadáa tó ń sin gan-an òun ni ó kírètì ọ̀tá fún ọ lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n sábà bá tiẹ̀ lọ ẹ wá tẹ̀ máa bá wà lójú ọ̀nà sọ́ọ̀tà mustaqim ọlọ́mọṣẹ́ ìsànú wa wọ́n ní kọ́dà inú àwọn tá a tún rí ni pé wọ́n pẹ̀lú nípa sáádọ̀ ọmọ muaz nígbà tí wọ́n jagun khandak wọ́n sá lọ́gbẹ́ ọgbẹ́ tí wọ́n wá sá yìí ọgbẹ́ yìí ń wá ń yọ ẹ̀jẹ̀ wọ́n ní wọ́n tafajjara kalimuhu wọ́n ní wọ́n di ẹsẹ̀ anabi wọ́n ní kí wọ́n gbé sí inú tẹ́ǹtì kan nínú masalasi ọwọ́ awa mbẹ sáàdù bọ́nu mu'ad ọwọ́ mbẹ fasala damu min jurhihi anabi jẹ́ kódù masalasi tẹ́ǹtì tẹ́ wọ́n wà mbẹ tí wọ́n nọ́ọ̀sì rẹ̀ mbẹ anabi sọ̀rọ̀ rí pé ẹ̀jẹ̀ kan ń sàn àwọn èdè máa ń sà lẹ́dí ojú ìgbò yẹn ọbẹ̀ lẹ́jẹ̀ bá ń sàn ànábì ní mádà yàtí mádà lẹ́fì yàtí nà ìwọ ní bọ̀ yìí ní wọ́n bá wà yìí wọ́n ní ara sáàdù ni ó ti bẹ́ ò Allahu akbar ànábì wa ni kí wọ́n nù wọ́n kà nù ni wọ́n ò fọmi sí wọ́n ò ṣe ṣe pé nígbà lárúbáwá tọ̀hún lábáwó ko èyí tá sọ lẹ́ẹ̀kan nígbà òun tọ̀ nígbà ànábì ni wọ́n ṣe rí ànábì ni ká fọmi látara bẹ́ẹ̀ bàbá alápàtà ó ti yẹ bàbá alápàtà a níjọ sára rẹ̀ tọ́jú tí ọ̀bẹ ọgbọ̀ lọ́wọ́ ó kírun zúrí ó kì í ásírì wọ́n máa sọ pé ọlọ́kọ sá sọ̀rọ̀ wọn lọ́rùn náà nù ẹ̀jẹ̀ náà sáà nì ẹ̀jẹ̀ tí wọ́n pè ní ẹ̀gbin ó ní ẹ̀jẹ̀ tá a gbà lẹ́nu ẹran tá a wá sọ dọ̀bẹ̀ tá a wá ń jẹ ó ti ọlọ́ ọ̀bẹ̀ lọ́wọ́ alákọ́lọ́mọṣẹ́ ìsànù wa tọ́ ìṣẹ́jú mélòó ni ó kù mẹ́rin. Ni mọ̀lágọ́má Na ó kìí sọ́jú máa tọ́ ọbẹ̀láhì tọ́wàí abẹ́lẹ́ Allah kọlọ́mọ́sá sọ̀rọ̀ wọn rọrùn nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa tí a bá fẹ́ lọ ilé ìgbọ̀nsẹ̀ alákọ̀ọ́kọ́ ní kò sáà di ọlọ́ sórí ibi tó ń lọ lè wọ̀ báràkì àwọn àlìjànà ilé ìgbọ̀nsẹ̀ àwọn àlìjànà obìnrin bẹ́ẹ̀ bá mú àtàwọn àlìjànà wọ́n máa kírètì problem fún obìnrin wa àwọn obìnrin tí wọ́n àwọn àdìjànú yẹn wọ́n máa kírètì problem fáwa ọkùnrin tá a jẹ́ yàn lànà òfin ní tẹ́bá fẹ́ wọlé ẹni bisimilá kọ́wá ni aláhùnmá ìní àwọn olùbíkà ọlọ́run ọ̀sádìọ́ mìíràn kọ́bùsì níbi aburú àwọn àdìjànú ọkùnrin wọ́n xabáyé àti aburú àwọn àdìjànú obìnrin àwọn fine lady nínú àwọn àdìjànú ọwọ́ aṣí àyà màtìkà sí wọn bẹ́ẹ̀ ni wọ́n máa ń àwọn yìí ni wọ́n wọ ara ẹni ẹgbọ́n táwọn akọrin kan tí wọ́n pe orin tó ń kọjá ìdí yẹn nínú tọ́lẹ̀tì lòún ṣe kíní lòún jẹ́ náà ti ẹ̀ ibẹ̀ náà ti kọ́ ló tán àwọn èṣù lọ́kọ̀ yẹ́ máa fi da yẹ́rú lẹ́lòmí ọmọ bóun rí ọkọ òru àti ìyàwó òru àdìjànú wọn ń pè bẹ́ẹ̀ wọ́n lè kó bẹ́ẹ̀ obìnrin míì tí ò ní lọ́kọ mọ́ tí ó gbọ́n fẹ́ ka gbogbo òwe tán kóhun tó lọ́kọ àlìjánu yẹn ti ń fẹ́ òun ní fẹ́ kẹlẹ́mi ò ṣe kíni kẹlẹ́mi ò tún fẹ́ àmì ya burú tẹ́lómi gbé jáde láti ilé ìgbọ̀nsẹ̀ kádàkùn ká máa ṣe àdúrà yìí bísímìláì lásán àdẹ́bí tó bá ṣe wọ́n ju gàgá sáàrin wa àtàwọn wọn ní rí ọmọ títí tó fi wẹ̀ tán lẹ́yìn náà nínú àwọn àdáàbò táwọn afáfún wa níbi ká mọ́ sí kíbla tábà ń ṣe ìgbọ̀nsẹ̀ ànábì ìzá àti ìtumọ̀ lọ́wọ́ ìtàfà la tastaqbilu kíbla tẹ́ ẹ báyìí àgbẹ̀ máa kọjú sí kíbla o wala tastadbiru à ẹ sì má kẹ́yìn sí kíbla walakin sharriqu wa gharribu ẹ kọ ìbẹ́ ọ̀tún abẹ́gbẹ́ ó sì kíbla. qala abu ayub ní àwọn sahaba ó ní faqadimna sham ó nígbà àtàwọn tráfù tá a lọ sham fawajadna marahida qad buniyat àwárí àwọn tọ́lẹ̀tì tí wọ́n ti kọ́ ilé sí nahwa al àmọ́gbà tí a wọ bẹ̀rẹ̀ kàábà ni àwọn tọ́lẹ̀ ti ń dájú kọ fanan harifu aniha wa nastaghfirullah ta'ala àwọn ará yìí dé báyìí àwọn wá foríjì lọ́sọ̀dọ̀ ọlọ́ pé alágbára jù báyìí tó àwọn afá àfọ̀rọ̀ yẹn máa wà láwọn lọ́wọ́ wípé ìjẹta bá wà ní ilé tí wọ́n ti kọ́ tí tọ́lẹ̀ ti wà nú ẹ̀ sí dandan ni ká kọjú sí kíbla èyí tó dáa jù tí ìrọ̀rùn bá wà fún ọ ní kọjú sí ẹgbẹ́ ọ̀tún afẹ́gbẹ́ òsì má kọjú sí kíbla àwọn tó wá dé pé ọ̀rọ̀ gbadá sí oyé ọgbàlé àwọn ti kọjú ọ̀sí kíbla àbí ọgbà àbílẹ̀ rẹ̀ tọ́ kọ́dà òtí gbọ́sùn náà nígbà wọn oyé nítorí pé àpọ́nlé ni fún kàába kakọ ẹgbẹ́ ọ̀tún àfẹ́ gbé òsì kò kìí ṣe àpọ́nlé fún kàába kakọ̀dí sí kàába àbí kakọ̀dú sí kàába níbi àlà azọmọtì kàába ti bí ti láì ta'ala tọ́ba tí wọ́n jẹ́ pé ilé tí wọ́n ti kọ́ ni tí ọ̀rọ̀ ògiri ti bò mọ́lẹ̀ tí ará ògiri ti bo tọ́lẹ̀tì yẹn mọ́lẹ̀ wọ́n ní tọ́ba lè yí yí tọ́ọ̀bá wa lè yí ọlọ́run ṣàforíjì fún látara pé ará ògiri ti sékìnì ó ti búlọ́ọ̀kù wọ àti káàbà àmọ́ tọ́ọ̀bá wà ní pápá bọ́ọ̀bá ilẹ̀ lókè pẹ́rẹ́ àbẹ́ ń lọ lójú ọ̀nà lẹ́bọ́lẹ̀ ní àárín ìbàdàn sọ́yọ́ ó sì mọ̀ pé kíbla tọ́ọ̀bá ilẹ̀ kọjú sí àbọ̀ kọjú ẹlẹ́sẹ̀ ni títí tó fi yàgbẹ́ kó takò súnà nàbì nù ànábì ní kásì báyìí ọwá ló sẹ kò tí ń sẹ súnà nàbì nù ànábì ní kásì báyìí ọwá ló sẹ kò tí ń sẹ lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa ẹ̀ rí albaul ọyẹ ìtọ̀ ìmọ̀ ń dẹ́jọ́ lẹ̀ púpọ̀ ṣe ká dúró tọ̀ ni àbí ká bẹ̀rẹ̀ tọ̀ àdìsí méjì lọ́wọ́ kò sì takora wọn àfọwọ́ òdẹ́fà ó ní ànà nàbíyà ń tàhà ilà sọ̀bá àtàtì kọ́ọ̀m fàbáyálà kọ́ ìmọ̀ fàtànà hayì wọ́n láwọn ń lọ ànábì kan rí àgbàlá àwọn ìjọ kan ànábì sì yí síbẹ̀ òun sì rà ànábì tó ń rí pé bàbá yìí dúró tọ̀ bàbá ànábì dúró tọ̀ ìyàwó Aisha radiyallahu anha àwọn sọ pé man haddathakum anna Rasulullah sallallahu alaihi wasallam bala qa'ima gbogbo ẹni ọba sọ fún yín nínú àwọn àlèhùn mọ̀ nígbà ànábì máa dúró tọ̀ fala tusaddiquhu ẹ pè ló pọ̀rọ̀ ma kana yabulu illa jalisa ànábì tọ̀ tó ń mọ rí báyìí àfikọ́ bẹ̀rẹ̀ tọ̀ ìyàwó Aisha ń sọ nítorí nínú ilé òsèfà ń sọ nítorí ní àjò àwọn afá aláwọn méjèèjì wọn ọ̀takùra wọn àwọn aláwọn bá sèyànjú ọ̀rọ̀ wọn bàbá lo súnà tilé ọ̀dà tábà lo súnà tàjò ọ̀dà àmọ́ kí tà nábì fi dúró tọ̀ ń bẹ̀ wọ́n ní torí pé ànábì ti mà pé ìtọ̀ ò ní ta sí ara wọn tó o bá ti ṣúọ̀ pé ìtò ní àṣàrà rẹ̀ sọ́sálẹ̀ àwọn kílọ́sẹ̀ níta ń lọ sí tó pé wọ́n máa mú látòkè ni ẹ̀fọ́ àwọn obìnrin lójókòó ti wọn ẹ̀hà mẹ́yìn ń mú látòkè ni tó o bá ti ṣúọ̀ pé o ní máa dàtọ̀ sí ti etí kílọ́sẹ̀ntì tó o máa wá pàtó sára tó o bá ti ń pàtó sára ìyá sàrà ìdìbò òun náà ti wà ní àwọn tí wọ́n sọ lẹ́ẹ̀kan tí wọ́n ní yọ́tọ̀ oyé kò ní ṣe kíni ẹ̀hẹ̀ kò tó concentrate dára ọ̀rọ̀ kọjá gbọ́dọ̀ ń kàn wọ́n tọ́ ra o àfi tó bá sùn tó ọmọ tí ń lọ ọmọ lóko ọlọ́wọ́ sì yọ ìdájọ́ rẹ bí ìdájọ́ ọmọ tó tọ̀lé náà ni ọ concentrate tó fi ní dàtọ̀ sára àmọ́ bí tó bá ti di pé kó o dúró tọ̀ nbí kéèyàn o dúró ní ilẹ̀ pẹrẹsẹ tá a wà yìí kọ́mọ wa tọ̀ kí ni ó ṣẹlẹ̀ sí jama kó sọ́gbọ́n tó fi dá àmọ́ bọ́yá lóru ọlọ́ni kọ́tà kan wà ní ẹ̀kúnlé yín kọ́tà yẹn ọwá dúró lókè ọwá ń tọ̀ tí ọmọ gbẹ́kọ̀ọ́ lè dókè ó sì jẹ́ pé ìta fẹ́ lò mẹ́ta ní pé sáàmájì tọ̀ tọ̀ àti ọ ní ara àmọ́ tó bá rí ibi tí ọyẹ kò ti dúró tọ̀ wọ́n ní kò bẹ̀rẹ̀ tọ̀ lọ́lọ́lá jù èyí ń sì yóò fún ọ ní ìdánilójú yóò sì tún ṣe fẹ̀ ṣe ẹ̀rí tọ̀hún yẹn nígbà míì ó lè ṣe kíni ó lè rojú ẹni dúró tọ̀ káfírí ah, ah káfírí bọ̀ ẹni dúró tọ̀ ah àwọn aláìmọ̀kan nìyẹn rí ó sì dúró tọ̀ ọkà díẹ̀sì kakọ̀ ká ìkejì kọ́nà sànù wa ẹ̀rí níparí ọ̀rọ̀ mi òun náà ni pé at-taharatu min al-hadath ṣe rí àwọn ìmọ̀ràn kan bẹ tá a máa ń ṣe tá a bá ní àṣepọ̀ pẹ̀lú ẹlẹ́hà àbá lálàá àsùn àwa dànkan sára lọ́kùnrin àbí lóbìnrin náà ń pè ní gúúsùlù jànáàbà gbogbo àná láti mọ wọ́n pè kan ní gúúsùlù haid òun náà lóbìnrin tó parí mẹsẹ̀ sàn wọ́n pè kan ní gúúsùlù nifas òun náà lóbìnrin tó parí ẹ̀jẹ̀ ìbímọ gúúsùlù mayit òkú tó kú tá a fẹ́ wẹ̀ táwọn ń lọ sọ́run ẹ̀rí nípa ìmọ́tótó ẹ̀sìn òkú lè jẹrà wọ́n ní káwẹ̀ a sì lè jẹrà táwọn àpè àṣírí wẹ̀ wá ń sáfà ní ẹni wọn bá tá a fi gbé kó lé rẹ̀ bọ́ sí kọ́mọ́rùn-ún sí wa nígbà wọn ní káwẹ̀ fókù ìwọ àlàyé ọ̀wá wẹ̀ fúnjọ́ mẹ́ta jọ mẹ́rin ọwá ní ìwọ zúdù pé ìwọ̀n ráyé sá ìwọ wòlíì wòlíì báwò sí ìmọ̀ ń fi ẹ̀sẹ̀ jẹ́ wòlíì ìmọ̀ wálé alúwà ní forty one days oṣù mẹ́rin kò ní wẹ̀ àwọn alálùwà ti sin àwọn ti modernize o ìrún jama ni ò ní kí àtẹ̀mọ́ ọ̀rá yẹn inú fúláàtì ní ó tẹ̀ra máa ń dọ́gba ara rẹ̀ mẹ́ àlìjẹ̀nú àlàfà rẹ̀ abọ́jú lè bá anẹ́bí sàṣẹ́lá olóhùn òrí náà ṣé kò wọ́n lè kírun jama anẹ́bí ní ajib àdébí dandan ni ìwọ́kùnrin ni wọ́n dandan ni kọ́ lọ lè kírun jàmbá kátó apẹ̀ nítorí náà tó wá jọ kọ́lé bọ́lá mọ́sàbà ní fún ọmọ náà àyè màkànnà lọ́pọ̀ ọ̀nà sànù bá a ṣe ké gbogbo kínú ni àwọn àfi bídíà láwọn pè lẹ́sìn àwọn pè súnà ní ẹ̀sìn ó ti bá a ṣe kírun bí ìbá ti pa àná ọlọ́run tó lé gbogbo abá kọ́lọ́ mọ́sà ìsànù wa nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn gúúsùlù yìí àbí káfíìr tó fẹ́ wọnú islam ọ̀rọ̀ kan gba islam tá ànábì ọ̀wẹ̀ wọn ànábì sọ pé kán wẹ̀ àwọn kan sì gbà sílámù tá ànábì nìkan lè wẹ̀ a jẹ́ pé èyí tẹ̀yìn bá ṣe ń bẹ́ẹ̀ kó sí ti kọ̀dà ẹ wá rí gbogbo ìwẹ̀ tá a kà á lẹ̀ bákan náà là á ṣe wẹ̀ nǹkan márùn-ún péré ló dì máa ìwẹ̀ nǹkan mélòó mọ̀ pé nǹkan márùn ó ní àníyàn pé ó wẹ̀ janaba àbí haidu àbí nífàsì kìí ṣe pé ọ lo omi dúrọ̀mù kan tán ọ wà á mọ́ra tónítóní ọ wà á rántí pé oníjanaba nígbà tó débi iṣẹ́ ọmọ aṣọ pé o ti fi ìtọ̀ wẹ̀ ni o ti fi ṣékìní o ti fi di ìdínkù dínú kódà kò di rárá intention àníyà innamal a'malu binniyah ọkọ̀kọ́ ní ìtẹ́sí pé jẹ́nẹ́bà mo fẹ́ wẹ̀ haidọ̀ mo fẹ́ wẹ̀ gúúsùlù jẹ́ nífàsì mo fẹ́ wẹ̀ alákọ̀ọ́kọ́ ni sẹ́ńdì mu wọ́n lè béèrè ní nínú ilé ajì wọ́n ní fáyìn ìlú húnna ẹ̀ máa ṣe wá fáwọn ìyàwó yín a pé ọkùnrin máa ń kéwú ni o tó lẹ́ni tí òkè ò lè ṣe wáàsí nínú àwọn wà sílámà sí náà tọ́rọ̀ bá dàrú ọgbọ̀dọ̀ mọ́ yanjú ẹ̀wọ́ bá lélẹ̀ kó wà fún sọkún wà lẹ́kùn ọlọ́ni ẹmójú táwọn ìyàwó àtọ́mọ ara àmójú lẹ́sìn kọ́ mọ́ sàlàyé fún wọn forty days i mean forty years ẹlòmíì ọmọ ọmọ sí ìwé jẹ́nàbà sọdí jẹ́nàbà táwọn wí wọ́n pè kan ní mójúzì wọ́n pè kan ní kámi sẹ́rí mójúzì òun náà ní kọ́láníyà wọ́n ti láníyàn tán wípé kẹsíkọ́ wọ́n mọ̀ gbogbo tíra tí wọ́n kọ sí àwọn afáàtì fàáyà pé owó lọ àyídà níyàn jáde ànábì ọ̀dàrí intention rẹ̀ ẹ̀mí náà ni ọ wà bó ṣe ń lọ ẹ̀mí náà ti gbàgbọ́n fẹ́ wẹ jẹnaba ọ̀tán eléyìí tá a pè ní mújìdì oyè òun náà ni pé ọba lánìyàn yẹn tán ọkàn sí ṣáwà sí mi ọ wà rí kó mi kárí gbogbo ara rẹ ó sì jáde kó ọwẹ́ náà àmọ́ ẹlẹ́ẹ̀kejì òun lọ́lọ́lá tọ̀hún náà bọ̀ bá ń kírun onírun ó máa àmọ́ eléyìí ó tún gba àwọn kan bẹ́ẹ̀ wọ́n ń pè ọ wà fọwọ́ rẹ̀ tí ó mọ tóní lẹ́yìn náà ọ fọ abáyẹ abẹ́rẹ́ tí ó sáká ó di mélòó àníyàn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ọ fọwọ́ rẹ̀ tí ó sáká lẹ́yìn náà

nọmba tiri ọfọ abẹ́rẹ́ tí ó mọ̀ tóní nọmba fọ ọ̀sàlọ̀ọ̀lá ẹlẹ́yẹkọ̀ọ̀kan nọmba fáìf ọ̀dàmí sí ọrùn rẹ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ọwọ́ adá yòókù sára jẹ́nàbà ti parí náà àtòní jẹ́nàbà àtòní haidọ̀ àtòní nífàsù àtiwẹ̀ òkú bákan náà láti wẹ̀ gbogbo ẹ̀ eléyìí tí àwọn bàbá wa ń pè ní máa fòrò wa máa fi kẹ́wò nípa àgbóyẹ̀sì ibi tó lọ́nà láti dánu lólè nìyí adé abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹni wọn bá táwé ọlọ́run yóò wúlò fẹ́mi tí mo sọ ọlọ́run yóò wúlò fẹ́yìn tẹ́ gbọ́ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.